arúgbẹ́ fún ọlọ́run àwọn àpàrí ọgbà gbogbolóhùn alhamdulillahi rabbil alamin a tó fi àsìkò yìí à ń sáàdì ọlọ́run kó ní ọdún èsù ẹni ẹ̀kọ́ ní ẹgbẹ́ kọlọmọdé kọ́lá ìrìnbíṣẹ́ ayé wa àtúnwà bẹ̀rẹ̀ khutbah àti ọ̀sán ní orúkọ ọlọ́run bọ́ọ̀bọ̀ Allah ọba aláàánú ọba oníkẹ́ ọba tó tó fún aláǹfààní kama bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ilé ni tó fún aláǹfààní kí a wà nínú àlàáfíà tó fún aláǹfààní ká lè wá sí jímá láti wá sin ọlọ́run wa láti wá tẹ ọlọ́run wa lọ́rùn gẹ́gẹ́ àṣẹ tó pa pé ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah واسعوا إلى ذكر الله وذا البيع ذلك خير لكم إن كنتم تعلمون ọlọ́run ló ń pẹ̀lú tí ẹgbẹ́ ọlọ́run bá gbọ́gbà tó lódó tí wọ́n bá ti kòrún lọ́jọ́ jímọ̀ ẹ tara lọ́sùnbí ìrántí ọlọ́run àtorí ah, pé òjò ń rọ̀ kájúkì sílé wa láàfírí pé àṣẹ ọlọ́run bá tó nípọn ní tí ó máa àsìkò òjò tí ó máa àsìkò ẹ̀rùn ẹ̀rí ọlọ́run bá tí a wá sílé fún ọlọ́mọsẹ̀ ìgbà níjọsìn fún wa ọba iná ló bá tí a gbàgbọ́ dáa lẹ́nu mí ìdá lè gbàgbọ́ jù náà lọ òun náà ló bá tí a sì ìjọsìn fún tẹ́nìkan ò sí ìjọsìn gẹ́bó ṣe tó bó ṣe yẹ lẹ́yìn ẹ̀ ọba yìí ọba aláàánú ọba ọba ọba alágbára ni ọba ọba onímímọ̀ ni ọba yìí ọba ilé ètò ni ẹ̀rí o náà ọba tó rán àwọn ànábì ọba níṣẹ́ látàrí ádámà alẹ́sìtọ̀sára tí dórí Muhammad sallallahu ọlọ́run ọlọ́run kó máa bá gbogbo àwọn ànábì ọlọ́run àgàgà ní Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run yìí ìgẹ́ rẹ̀ yìí rẹ̀ kó máa jẹ́ gbogbo àwọn ọmọlẹ́yìn àní Muhammad tí wọ́n gbàgbọ́ tọkàntọkàn bákan náà ìkẹ́ ìgẹ́ yìí ọlọ́run má jẹ́ kó dó sórí wọn yóò dórí àwa náà yóò dórí àwọn àrùmọ́dọ́mọ wa ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run ọlọ́mọsẹ̀sẹ̀ fáwa náà ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni jímá tó tẹ̀lé oṣù Ramadan tó parí àwọn bí dáadé sọ̀rọ̀ náà ni máàdà bada Ramadan máàdà bada Ramadan kí ló kù lẹ́yìn Ramadan kí ni tó kù lẹ́yìn Ramadan orin tó wá kù lẹ́yìn Ramadan náà ni àwa àtẹnumọ́ táàfin rẹ̀ ní ìjẹjọ́ yí pé Ramadan ló lọ àwọn sí olóore ọ̀lọ́ àwọn mùmínì ọmọlẹ́yìn ànábì tí wọ́n síwájú wa tí Ramadan bá lọ báyìí lahum halatan wọ́n ní ìsìn méjì al-halatul àkọ́kọ́ òun náà ni alwajalu wal khawf min adami qabul amalihim wọ́n wà nínú bẹ̀rù wọ́n wà nínú wárìrì ẹ̀mí wípé ṣíṣẹ́ táwọn ṣe ìsọ́lọ́n tẹ́wọ́gbà ní balẹ̀ lérí iṣẹ́ tí wọ́n ṣe wọ́n a máa wá rírí ẹ̀mí ìjẹ́ ọ̀nà ọba jẹ́ ẹ̀tẹ́wọ́gbá sẹ́ẹ̀rí àwọn yìí àbí lefiri ẹ̀tẹ́wọ́gbá lẹ́fìrí inú sọ́tùmùmínú ní àyà 61 tọ́lọ́bá ń sọ̀rọ̀ wọn ọ̀dọ̀ ni otu yutuna ma ọlọ́lá tó pé tó yẹ kí wọ́n ṣe níṣẹ́ wọ́n ṣe Emi qulubun nwari ẹ̀mí wọn tó wọ́n ń wá rírìrì wọ́n tó ń bẹ̀rù annahum ila rabbihim raji'un a máa bá ulaika yusari'una bil khairat ọlọ́nà dáwà sọ yìí gbogbo wa jẹ́ rere gbogbo ṣẹ́ rere dáadáa ẹ bá wọn ní iwájú ń bẹ̀ tí wọ́n ń salápá tètè kí wọ́n tó mú mọ́ yàtọ̀ tó Ramadan tí wọ́n gbà yàtọ̀ gbogbo pọ́pọ́ wọn tẹ́sí Ramadan ulaika yusari'una bil khairat wọ́n tó máa sọ lápá ń tètè láti ṣe rere wàhùn láàásáàbẹ̀kú gbọ́n tí bá ti jẹ́sẹ̀ rẹ̀ wájú lẹ́bà wọn bẹ̀ mọ̀mọ́ wá ṣọ́rọ̀ dé alátàlá ní ha ó wà lọ bí ànábìlẹ̀ rẹ̀ ó ní sáwọn ọmọ yìí tí wọ́n tó ṣe sì náà ni sí àmútí ni sí àjálẹ̀ ni ní àfisẹ́ rẹ̀ tẹ́lẹ̀ tó ń bà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ náà wọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó bọ́nà ọba tá à ń bá nájà rèé ọba ńlá ni a ṣiṣẹ́ fún iṣẹ́ náà dáa kò jọ́ràn yẹn kọ́kọ́ gbà bọ́bá wò ni tó sọ pé innama yataqabbalu Allahu minal muttaqin sọ́dún Maida chapter pé tó ń bá sẹ́rí lọ́wọ́ ẹnìkan ìpayọ̀ náà bá ń bẹ́ẹ̀ ni o ìyẹn ni hálàtùhùn al'ula ìgbésí ayé wọn àkọ́kọ́ táwa náà sì gbọdọ̀ rí bẹ́ẹ̀ gbogbo ń dáa sí Ramadan báyìí kọ́pọ̀ tó kò wá lójú kò kó ìtànjẹ bá wa. iye alùkwáàni báyìí ni mo kẹ́ iye náfìlà báyìí ni mo yàn iye báyìí ni mo fún lóúnjẹ iye aláwà báyìí ni mo bọ́ láti bẹ̀rẹ̀ Ramadan mo ti lọ sí múra mi ò kú bẹ́ẹ̀ tẹ́ dẹ̀yìn ọdún ẹ̀rì ọgbọ́rọ̀ tàn wáyẹ̀ làbúdà nílẹ̀ khawf wàlúwàjà ọ̀rọ̀ yẹn ní kí ẹ̀mí mọ́ wá rírì sọ́lọ́ ń gbá àbí ọgbà ìṣe àwọn mùsùlùmí ṣáájú nù amma haladun thaniya ṣùgbọ́n ṣe wọ́n ẹlẹ́ẹ̀kejì fayya athabatu والمداومة والاستمرار على الطاعات والقربات òun náà ni ìtẹ̀pẹ̀lẹ̀ máa ṣe rere ìdúró ṣinṣin ìtẹ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ rere ìmọ̀ rí pé a ti gba Ramadan ó ti tán kí wọ́n tẹ̀pẹ̀lẹ̀ máa rere àwọn ṣe olóore ìyẹn náà àwọn bá ń pè ní al-istiqamatu ala ta'at ìdúró ṣinṣin sójú ọ̀nà Ọlọ́run ẹ̀rí inú súrátù Aqaf Quran chapter 46 ní àyà ẹlẹ́ẹ̀kẹ́ tàlá sẹ́kẹ̀rìnlá gbọ́lọ́rùn ròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́ni innal ladhina qalu rabbuna Allah ọlọ́nà àjásọpọ́lọ́ ọba wọn lórí aha wọn wọn mọ́lọ́n nínú wọn wọ́n mọ́lọ́n inú wọn wọ́n lẹ́yìn náà wọ́n yẹ̀ wọ́n ògbò kó lọ́jọ́ ọ̀nà ọlọ́run wala khawfun alayhim ọlọ́ni ò sí ìbẹ̀rù fún wọn wala hum yahzanun bákanù kò sí ìbànújẹ́ fún wọn ulaika ashabul jannati àwọn náà lọ máa lè janna khalidina fiha wọ́n mọ bẹ́rù àjálọ̀lùgbére jazaan bima kanu ya'malun yóò máa jẹ́ san fún wọn lórí sẹ́wọ́n tí wọ́n ṣe láyé ẹ̀rí súnmọ́sítà pa ọmọ wọn dúró déédé wọn yẹ wọn gbò kéèpé a ti kú ònà Ramadan kí wọ́n padà sínú ẹ̀ṣẹ̀ Ramadan à ń bọ̀ ó fi ọtí ilẹ̀ Ramadan wà lọ́tọ́ padà sí ìdí ọtí mímu Ramadan à ń bọ̀ ó fi olè ilẹ̀ Ramadan lọ́ padà sí ìdí olè Ramadan à ń bọ̀ ó fi tẹ́tẹ́ títa lẹ̀ ó padà sí di tẹ́tẹ́ títa ó fi sìnà lọ padà sí di sìnà ó fi owó èlé lẹ̀ ó padà sí di owó èlé ó fi owó ẹ̀yìn bribe ó fi lẹ̀ ó padà sí owó bribe gbogbo ntọ́lọ̀ bá ní ọ̀dá ló fi lẹ́nu Ramadan nígbà Ramadan tó padà sínú ẹ̀ àlébù ńlá ni àlébù ńlá ni tí ọlọ́run ọba ò fẹ́ rárá ó burú járe lọ́lọ́run sọ́nu súrátù Nahl àyà Quran chapter sixteen verse ninety two wa la takunu kalladhina qatadu al-islam min ba'di quwwa ankadha ọlọ́ni ẹ má dàbí ẹni tó hùn ó ó ti parí iṣẹ́ ó tún wá ń tú ọ̀ràn aṣọ tán ó tún wá bẹ̀rẹ̀ sí tú aṣọ tán náà ni ẹni tó ń ṣe rere tẹ́lẹ̀ tó wá padà sídìí àìdá ẹ̀rí ńgbà tí fi wà yẹn kan tí nǹkan kan ò sì ṣe wá ti dédé ẹ̀ mọ́ láéláé torí díẹ̀ ló wá sí wípé àwọn àṣẹ olóore pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ inú sí olóore ó ní síyámù tàtọ̀wọ̀ síyámù tàtọ̀wọ̀ àwọn àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ó wù mo fẹ́ gbà fọ́nà ọba mi tí sọ̀ràn yẹn anábọ̀wá Muhammad ó ní ọlọ́run sọ́nà àdìgbòdò sí pé ẹrú mi ò ní máa súnmọ́ mi pẹ̀lú nǹkan kan mo nífẹ̀ẹ́ sí bí ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn àfi súnmọ́ náà Ramadan jẹ́ ó lẹ́rù mi wá ní iye ní gbò yataqarrabu ilayya sàká oníṣẹ́ àṣegbọ́rọ̀ rẹ̀ ààwẹ̀ oníṣẹ́ àṣegbọ́rọ̀ tiẹ̀ hajj oníṣẹ́ àṣegbọ́rọ̀ tiẹ̀ iṣẹ́ àṣegbọ́rọ̀ ti ààwẹ̀ onígbè ní síyámù tatawwu' síyámù tatawwu' àwọn ààwẹ̀ àgbàgbà ládàá ọ̀pọ̀ gan nínú ẹ̀ ìlú sùdáwà ń bẹ̀ ìdáhàntẹ́numọ́ fún wa sítàtù min shawal mẹ́fà ní oṣù yìí oṣù yìí ti ń lọ mẹ́fà nú ẹ̀ Ànábì ní máa ń sọmọ Ramadan thumma àtibá síta min shawal kana ka siyamu dahr aw kama qala sallallahu akhrajahu imam Muslim fi sahihi wúlẹ̀ ń bá lè gba àwọn Ramadan yìí lẹ́yìn náà tó wáá fi mẹ́fà tẹ̀lé inú shawal yóò yóò gbà ládàá bí a ti ń kan wọ̀nyíṣà táàbà wọ̀nyíṣà fárọ̀ràkà tó bá wù kó gbà tẹ̀léra wọn tó bá wù kó lọ́tọ̀ọ̀tọ̀ kó pé kí oṣù tó délẹ̀ kún gbà mẹ́fà Ramadan inú ẹ̀ ní gbogbo ọjọ́ Monday gbogbo ọjọ́ bá ti ń inú ẹ̀ náà ni gbogbo mùsùlùmí bá mọ̀ pé ìjọba ìlú sojú ọ̀run bẹ̀rẹ̀ àkàdé bíi thirteen fourteen fifteen wọ́n ń pè ní àyàmúlẹ̀bí àwọn ọjọ́ funfun òní pé ọjọ́ tí ìmálẹ̀ òṣùpá máa ń jù ní sámà thirteen fourteen fifteen ọjọ́ àwẹ̀rẹ̀. lẹ́yìn náà oṣooṣù lè jà mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ ọjọ́ àwẹ̀ ìyẹn ń bọ̀ wájú lẹ́yìn náà oṣù tá Shaban mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ rẹ̀ ọjọ́ àwẹ̀ ni ẹnà fàákùlù mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún ni a ń fàmọ́ra ọlọ́ sáà àwẹ̀ lẹ́yìn àwẹ̀ ni bákan náà ọjọ́ kẹwàá rẹ̀ tí wọ́n ń pè ní táṣúra áṣúra ọjọ́ àwẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gajá ń pè ní àwẹ̀ anábì Dawud àrísìtọ̀ salam tí anábì kọ́ kanú àwọn ọmọlẹ́yìn Abdullahi ibn Amr ibn As radiyallahu ta'ala tí ma ń gba àwẹ̀ yẹn ẹ̀rí ìmọ̀ ń gba àwẹ̀ pọ̀ anábì rí wá ní à àwọ̀ rẹ̀ ti pọ̀ jù ló bá nínú àwọ̀ tó ló máa gbà ní àwẹ̀ anábì Dáúd àwẹ̀ ọjọ́ kan ìsìn ọjọ́ kan àwẹ̀ ọjọ́ kan ìsìn ọjọ́ kan àwẹ̀ ọjọ́ kan ìsìn ọjọ́ kan bá gbà wẹ̀ lẹ́nìí yóò jẹun lọ́la bá dọ̀tún láyọ̀ gbà bá jọ́mẹ́rin yóò jẹun àwẹ̀ anábì Dáúd gbogbo àwọn àwẹ̀ náà àwẹ̀ súnà ọlọ́bẹ̀ tá a ká tó fi kún àwẹ̀ wa lẹ́yìn tó Ramadan lọ tán gẹ́gẹ́ bí ibi tí a fẹ́ tẹnumọ́jù lẹ́ni náà ni pé a mọ̀ rí pé tàbá wà Ramadan èyàn máa ń jára mẹ́sì tó Ramadan bá ti wá lọ a mọ̀ rí jẹ́ pé ní àtàrọ̀ jù ìfàsẹ́yìn mo sọ wípé lè ní jímẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú Ramadan yìí tí gbogbo náà bá sọ́sùn wọn owó Ramadan ti lọ tán sígbà tá a wà yìí àdìgbà wà Ramadan rí pé àjọra wa ìyẹn pèsè mi náà sì rè èmi ní Ramadan mo wá dábàá yìí. àbátọ́ pé ń wa láàrin ọ̀sẹ̀ à ń parí àlùkò àná Ramadan ẹlú ń bẹ́nu wa. Ramadan uh, uh, Quran tó pàánù Ramadan uh, ò dín ní mẹ́rin erúmi jọ kẹwàá jọ kẹwàá ni mẹ́ta ló parí mẹ́wàá àkọ́kọ́ ó parí ọ̀kan wọ ẹ̀kejì ó parí ọ̀kan mẹ́wàá kẹta ó parí ọ̀kan àmì kàjú bẹ́ẹ̀ lọ tí a bá ní ta nínú wa lẹ́yìn gbà Ramadan lọ tán yìí tó ti kí alùpàá nìkan tán kò ní sí kí ló dé. ọ̀sán pé Ramadan. náfìlà wa kọjá ákítàrà wí ádùkí amúlẹ̀ ákí sọ́látù ha mi tó ń kí sọ́látù tẹ̀sìbì àmì kí sọ́látù ìṣirak aw tí a ní Muhammad ní pé tí a bá kí àsùbá àtàlẹ́ jama tó wá jókòó sálámà àlùkùránì ló ń ni subhanallah ló ń ṣe ni àṣà ló ń ṣe fi yọ tó fi ga tó wá kíráka méjì ó ní yọ gbalada yẹn tó ṣiṣẹ́ hajj tààmà tààmà tààmà tí tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ wà Ramadan kò sójú kan tá njọrọ ṣe ń tó ìbéèrè máa ń béèrè pé kí ló dé limadha tarajju ba'da Ramadan kí ló dé tí ìfàsẹ́yìn máa ń ṣẹlẹ̀ sí mùsùlùmí lẹ́gbàá bá gba Ramadan tán àwọn àfẹ́ẹ̀sìn wọ́n wádìí pé tó máa ń fa àkọ́kọ́ ń bẹ inú tó lè fa àrọ́jù ẹ̀ ó ní pé kò sí nínú gbogbo oṣù tí àwọn nǹkan tí máa ti ní lọ́gbọ̀ngbọ̀n láti sin lọ́hùn tó wà mẹ́bí Ramadan àwọn nǹkan tí tán pè ní almuhabizat àti máa ń tààyàn kìí tí èyí jẹ́ kéèyàn fẹ́ kọ́lẹ̀ ẹ̀rì nígbà ní Muhammad bí Ramadan bá ti dé àkọ́kọ́ mẹ́ wọ́n á sílẹ̀kùn àlìjánà lẹ̀ wọ́n á tilẹ̀kùn iná pa wọ́n á gbé àwọn àṣetáni burúkú dé ó lẹ́nìkan ó ní àmàlẹ́kà wà máa kòkòrò àdọ́rọ̀ pé yà bá gẹ̀lẹ̀ xeé ilé olùsẹ́rẹ́rẹ́ akbel mọ́ fi ṣeré o àsìkò rere rere o gbájúmọ́ rere o mọ́ fi ṣeré o wọ̀nyà báàgì àṣà ìwọ olùsẹ́ bí accent jáwọ̀ bí àsìkò yìí sàsìkò yìí dábí ṣe bí o wọ́n ti kà fún wa bẹ́ẹ̀ ìyẹn wà lẹ́mìgbà èmi náà mi ò ní mi ò ní ṣe ní ṣàbúrò Ramadan àmì wa ní látàlẹ́ ọjọ́ àkọ́kọ́ láti alẹ́ ọjọ́ àkọ́kọ́ iná ni àwọn màlẹ́kò ti máa tọrọ àdúrà fún gbogbo àwọn mùmìnì lórílẹ̀ ayé wọ́n látàlẹ́ ọjọ́ àkọ́kọ́ lọ́nà ti máa yọ àwọn tí a lè jọ mọ nátẹ́lẹ̀ kó lọ́mọ nájá jẹ́ àdísí mi ń sọ pé ẹjẹ́ kí ọlọ́run rí fàárù láàfin àwọn mùsùlùmí ẹ jẹ́ kọ́lọ̀ ń rí eré lára yín ẹ ọba lò Ramadan náà ni man qama Ramadana imanan wa ihtisaban kúfẹ́ aláwọ̀ máa tọkọ bẹ́ẹ̀ ẹ̀ ń bá lè ju látara ìgbàgbọ́ ẹ̀sọ́ àti ọba lẹ́lẹ́sàn rẹ̀ jì kúfẹ́ gbogbo ẹnikẹ́ni lè ní òru Lailatul Qadr ọlọ́run bá alẹ́kẹ́ ọlá yóò fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí ẹ̀rì ọ̀pọ̀ àwọn nusus ash-shar'iyyah tushayyi' turghib tí ó ń ti mùsùlùmí lọ́pọ̀pọ̀ tó ń ṣe mùsùlákí àwọn oṣù yóò kò nírú òròyìn tí Ramadan ní mùsùlùmí ọ̀wá nífẹ́ kí oore ìbọn mọ́hun lọ́wọ́ nígbà Ramadan bá wá lọ tán ìkọ́lẹ̀ wà fẹ́ dé tó bá wọn oṣù yóò nírú oore tó ní ìdí ẹlẹ́ẹ̀kejì ó náà ni Ramadan ó iṣẹ́ àṣepọ̀ ààrẹ àróhùjàmà ìyẹ ẹ̀mí àṣepọ̀ collective spirit ẹ̀rí gbogbo wa náà láfẹ̀gbà wẹ̀ èyí dáwọn ẹgbà àwọn Ramadan àìsẹ̀ kí ni àìdágbà gbọ́lájọ́ máa wọ́n kéde oṣù ẹ̀rí èyí dá tàràwí kí in tàbá rọrùn ẹ̀mí pé mi náà ó ń ṣe bọ́bá wọ̀ tún in tó ń ṣe wà láàáfíà in tó ló náà ṣe tó bá wọ wájú in tó ṣe ló náà ṣe tó bá wọ ìdábọ̀ wá ń sí lásìpọ̀ ẹ̀mí àsìpọ̀ ya máa jẹ́ kí a ní ìfọkànsí gbogbo sẹ́yòkú àdáṣe ni àwẹ̀ monday ní sọba wẹ̀ lọ́gbà àwẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹ̀mí pé gbogbo àlá ń ṣe nígbò ìgbẹ́bọ́ ní Ramadan nìsí pọ́ tí ń kálùkù á nì ọ̀rẹ́ tí ń fa tẹ̀sùn báà ó wà nìkan sí yẹn náfílà wọn náà jókòó tẹ́tẹ́rẹ́ ládàá ilé ìfẹ́ gbà yìí gbogbo nǹkan tí ń bẹ Ramadan harakatun jama'iyya alọ tafsir lápapọ̀ alọ gbówàsí lápapọ̀ alọ kìtàràwì lápapọ̀ afẹ́ sínú adúgbégánigẹ́ ìfitọ́rù jàmáyé ìsún lápapọ̀ gbogbo ẹ̀ pátálá máa rí àsìpọ̀ àsìpọ̀ àsìpọ̀ àwọn oṣù yòókù ò rí bẹ́ẹ̀ Ramadan bá ti lọ iṣẹ́ di iṣẹ́ àdáṣe ẹ̀rí torí pé ó ti di ti oníkálukú eléyìí o náà ní lẹ́yìn náà àwọn àṣetá ní tí wọ́n gbé ní Ramadan tí wọ́n dábàtì lọ́tọ́ wọ́n ti tú wọn lẹ́ẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn ẹni agbede nítorí kọ́ máa ń da ọmọnìyàn láàmú oṣù tá a sì ti délẹ̀ kí kátúlẹ̀ náà ni oní òdìgbà wọ́n máa kó ròyìn sí alọ́kàn ni ẹni tó ti fọtí lẹ̀ tẹ́lẹ̀ yọ́ padà sídẹ̀ ọtí olè ọ́ padà olè àṣetá ti ń láàmú fúnra ọlọ́run ọba ti túlẹ̀ ìyẹn làwọn afá wa fi ní fún wa alwasa'il almu'inatu ala thabat walmudawama walistimrar ala kí ni àwọn nǹkan tá a lè ṣe tí ó lè ràn wá lọ́wọ́ láti pé ká lè dúró ṣinṣin sójú ọ̀nà ọlọ́run kí ó ṣe gbọ́rọ̀ mọ̀dá ń lọ tán á lè tó mójútó iṣẹ́ ọ̀pọ̀ tí àwọn afá kà fún wa má ka díẹ̀ fún wa ń bẹ̀ ní tó lè ràn wá lọ́wọ́ ẹjọ́ stars ẹjọ́ imam ìrẹ̀wẹ̀sì tí ń dè kí la lè ṣe tó gbé bá a ṣe ń ṣe Ramadan yẹn á tẹ̀ tó gbìyànjú bá a tẹ̀ lè ṣe tó bá a tẹ̀ tó gbìyànjú sí i àwọn afá wádìí nǹkan lè ṣe nǹkan àkọ́kọ́ tí a lè ṣe ìyẹn kó wà lọ́dọ̀ àwàtà ajá fẹ́ẹ̀sì òun náà ni àtàwọn ìyàtò alàmìyàtò mọ̀dà wà màdà tọ̀ áàt wọ̀kù tó ti adam mọ̀dà wà mà ojúṣe àwọn kí a kó àwọn yẹn lẹ́kọ̀ọ́ kí a kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ káì láìtì wọn lórí pàtàkì kí èèyàn má dá sí olóore dúró nínú gbèsè ayé mùsùlùmí àti ewu tí ń bẹ ń bí tí ń ṣiṣẹ́ adára tẹ́lẹ̀ tí ò sí má káwọn àfáà jẹ́ ká mọ̀ lé gbogbo àwọn Ramadan ló máa ń fi ń kọ́ mọ́tàbátà Ramadan anabuwa muhammad ó ní habule amali lallahi ó ní ẹlọ́rẹ̀ ma iṣẹ́ tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jù ẹ̀rí iṣẹ́ tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jù adéwàmùhà òun iṣẹ́ tá à ń ṣe ní gbogbo ìgbà wàyín kọ́lá ó dà kó kéré iṣẹ́ tá à ń ṣe ní gbogbo tàbá gbé nǹkan tá a lè tómi lè máa kán sí tàbá gbé sí ẹsẹ̀ gírí tómi wá ń kán tó tó tó tó tó tàbá látà bá bọ̀ ń gbọ̀ báyá kí ní òsè yóò kún láwọn afẹ́ sọ yí pé alìkọ̀ọ́lélù dáìm khairun min kathimin munqata wọ́n ní nǹkan tó kéré tó sì wá gbogbogbà ó dájú ètò wá yìí lẹ́ẹ̀kan lọ́tún ìtàn á ti káwọn èèyàn mọ̀ yí pé kèése ọ̀ràn ayàn oníká síṣẹ́ bá ṣe sínú Ramadan látara àdámọ̀ Ramadan yẹn ṣùgbọ́n ètò pọ̀ dandan ní pé báwo la ṣe dunni mọ́ kódà kò kéré náfìlà mẹ́jọ lọ́mọ yẹn Ramadan Ramadan wà lọ́tàn sọ di méjì mọ́jìkì méjì yẹn ọjà ìtumọ̀ ọ̀rọ̀ anábìnrin pé iṣẹ́ tó lọ́wọ́ bá lò tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù iṣẹ́ tá à ń ṣe gbogbo gbà kódà kó kéré júùsù kan tí sẹ́sù méjì lọ́mọ kẹ́nu Ramadan sọ di ewé kan mọ́sàjẹ́ ọjà. ìtumọ̀ habla amáìláláhì àdìwámu àwọn kọ́là Imam Bukhari ló gbà wá iṣẹ́ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù níṣẹ́ tá a dùn ní mọ́ kódà kó kéré ìwà ń bẹ ń bi kéèyàn pàṣẹ tì ìmọ̀ jẹ́ kí àṣetánà rí èèyàn mú adamuda wama ìmọ̀ jẹ́ kí èèyàn sọ́wọ́ àṣetánì ọlọ́mọdé àkósọ́wọ́ ẹ̀rí ẹwọ asikaru tá a máa ṣe asikaru layl wasikaru nahar ti ìrọ̀lẹ́ sọba wàmásà tààrọ̀ ti rọ̀lẹ́ tá a máa ṣe bàbá ṣe tààrọ̀ tán yóò wà fún wa títí tí ó fi di ìrọ̀lẹ́ nírọ̀lẹ́ yóò ti expire ẹ̀tùn wá sí ìrọ̀lẹ́ ní ó wà fún wa títí àárọ̀ ọ̀la ó wá ṣe tìrọ̀lẹ́ ilẹ̀ mọ́ ṣe tàárọ̀ a máa fà kí àṣetáni múyàn a máa fà kí àwọn ewu tọ́lọ́n ti gbé fòkọ́ padà ìjọ kan ọ̀kan náà àwọn ìyá mi àjọwà travel lọ sí lókè olówó wà mí lọ àwa dé ọ̀hún lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ mi wá kí àwọn èèyàn lọ ẹ̀sọ̀ pé ń lu òkèrè ìmọ̀ ń kíyàn káàkiri lé lálẹ́ lẹ́sẹ̀ wá pé mẹ́nu pé akéké ta ọmọ ìyá mi tó wà mí wá o gbọ́n wá dọ́dọ̀ ẹ̀ wọ́n á ké sọ́dọ̀ fàátì àtàbílẹ̀ ká máa ké tákìrì bá tààyàn tẹ̀wé ń kó ló bá tààyàn á ké sọ́dọ̀ fàátì à tí bíléèdì bá ń bẹ á sà ní bíléèdì ẹ̀jẹ̀ ó jáde mi á fi yọ̀ra oróyìn á lọ oróyìn á lọ tó máa ń ní òòsàsíkà rọ̀lẹ́ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni alẹ́ Muhammad ó ní tọ́bádọ̀ ọ̀lẹ́ kásọ̀ pé tàbá jí láàárọ̀ kásọ̀ pé sọ́lẹ̀ dé láàárọ̀ máa ẹ̀sìn mi ṣe pẹ̀láfìlà bí sànà pẹ̀sẹ̀mìnà alẹ́ kíká sàdọ́ àrí pé ìrọ̀lọ́ ọba àríkọ́lá owó ẹni aláàbò kó níbi aburú bẹ́ẹ̀ náà àwọn òbí kẹlẹ́mọ̀ tẹ̀tà mi kúrò ṣe tọ́nu àmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdúrà ń bẹ tí ó sì gbà lásìkò gbàgbé bísmọ̀ lẹ́dí láyàdé máa ṣe ṣe òkèlà láti sanwó sẹ́nà àlè tàbáwí tí ó jù bá ń lọ mẹ́ta wọ́n tó bá ti wí láàárọ̀ báyẹn ó ti ló fi sú nǹkan olóró ní tàwa tó bá ìtàwa kò ní kò ní lápá tí ó lè bá tó sọ lónà àti wí bẹ́ẹ̀ tábàtí wá wí àtìpà ayé lẹ́nu torí díẹ̀ ojúṣe àkọ́kọ́ tí àfilẹ̀ tó dunni mọ́ iṣẹ́ olóore lẹ́yìn Ramadan òun náà ni pé kí ó yé gbogbo mùsùlùmí wípé àmọ́ dùn ní másẹ́ni a kì í jáwọ́ ń bẹ̀ kò wá sẹ́ni tí ó fi lè hàn wá yàwọn ní mímọ̀ ẹlẹ́ẹ̀kejì musọ́ abatu al-khair was musọ́ abatu al-khair was ìmá wà láàrin àwọn ẹni rere ìbáwọn ẹni rere ṣọ̀rẹ́ ìbáwọn ẹ̀ dáadáa ṣọ̀rẹ́ lẹ́yìn Ramadan ìwàlágbó àwọn ẹni rere tàbá jẹ́ márùn tó gbónú àwọn márùn yìí àwọn mẹ́rin jẹ́ ní rere ẹlẹ́ẹ̀kan kí ló lọ́dá adẹ́ni Muhammad ó ní alimaru aladini khalilihi fọ̀yánzùn àdúkùn mọ́ yóò kúlọ̀mọ́ni ẹ̀yọ́ máa bẹ lórí ìlànà ọ̀rẹ́ rẹ̀ ta lẹ́nìkọ̀ọ̀kan yín mú lọ́rẹ̀ arábìnrin àpèjúwe ẹ tí ń jókòó ti alágbẹ̀dẹ ti ó lọ́rẹ̀ bẹ́ẹ̀ ń jókòó tẹni burú àtẹni rẹ̀ ó fún rẹ̀ ó fi alágbẹ̀dẹ burú ó rẹ̀ bọ́ bá wà kò fi sára tàbí kọ ọ̀rá lọ́wọ́ ẹ̀ tàbí kọ máa gbóòrùn dáadáa lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n alágbẹ̀dẹ rẹ̀ òórùn burúkú lọ́mọ gbọ́ládẹ̀ ẹ̀ta sásá iná yọmọ gbé àná lọ́sọ̀dọ̀ wẹ́dà ọba pàdé lọ́dọ̀ wẹ́dà alára ọ̀nà tọ́ ìdèdè wọ́n gbà kíláà náà ṣe àjọsìn wọ́n jí ló wọ́n ń ṣe kìí àmúlé kíláà náà ṣe a náà ma ṣe àsìkò òun tó wọ́n ẹjá lọ kírun kíláà wà náà ṣe àwọn náà ma kírun inú nǹkan tí jẹ́ kí tí Ramadan bá lọ tán tí máa mú yàn dúró òní ẹlẹ́ẹ̀kẹta hudúrú durusul ulama diniya wala marra fi kulli shahri ká máa lọ bí wọ́n ti ń ṣe wáàsí ká máa lọ jòkó àwọn aláàfáà ẹ̀rí ní àwọn ìlú òkèèrè àwọn ilẹ̀ lárúbáwá in tí a fi yàtọ̀ sáwà ní wípé wọ́n máa ń ní halakot almasidiyya wọ́n máa ní jòkó masalasi àfa kọ̀ọ̀kan ló máa ń ní tí ẹ sì mọ̀ pé ọjọ́ bá jọ tàfà báyìí ni ẹlòmí ń bẹ fíkì ni ọmọ akọyin àgbọ́yé ẹ̀sìn ẹlòmí ń bẹ àdìsí ni ọmọ tó fún yín ẹlòmí ń bẹ tẹ̀síra àrùkà ni ọmọ sọ ẹlòmí ń bẹ síra ìkà ni ọmọ sọ ẹlòmí ń bẹ àkídà ìdànàgbàgbọ́ ni ọmọ sọ fún yín ẹlòmí ń bẹ àkàlák ìwà tẹ̀síkíyà ìsàfọ̀mẹ́ẹ̀mí ni ọmọ ṣe bẹ́ẹ̀ bá dé mọ́kà ní ìsìn láwọn orígun orígun ẹ̀rọ mara wọn afá tí wọ́n kọ́ àwọn bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn láńlá Cairo bọ́ọ̀lọ Sudan bọ́ọ̀lọ Kuwait bọ́ọ̀lọ Qatar bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ wọ́n ní alikọ̀ ni o ilé alikọ̀ rẹ o alikọ̀ rẹ o alikọ̀ rẹ o káàkiri káàkiri bàbá tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ kálọ̀ bẹ́ẹ̀ kálọ̀ máa jókòó kálọ̀ máa gbọ́ wọ́n ní kódà kọ́sẹ̀ kan ló sùn kò sí bí ó ṣe lọ sí alikọ̀ kan tó ní gbọ́ dáadáa irú ẹ̀ náà ni irú àwọn wájímọ̀ yìí náà kásẹ̀sà àwọn mọ́tálásí níbi tí àwọn àfá àjẹ́ máa ń kírun jí máa fún ájí máa sọ̀rọ̀ dáadáa yàtọ̀ pé àjọ máa pa wá lẹ́rìn dàtọ́ ti pẹ́ àti ẹ̀ ní mọ́ tí wọ́n ń wí tí a bá ń lọ jimá tẹ́lọ kí jimá níbi táwọn afá àwọn afá súnà afá dáadáa tí ọ̀rọ̀ yé àwọn atọ́nisọ́nà pé mi ò ní pa jimá yẹn jẹ kò yí màkà tẹ́yìn ọwà tí ò ní kẹ́kọ̀ọ́ ètò bá kọ́ náà ló tó ló fọsẹ̀ kan ẹ̀rí nínú ẹ̀ òun náà ni ziyaratu salihin wal khair yìí ló máa bẹ àwọn ẹni rẹ wò yẹn máa lọ bẹ àwọn èèyàn dáadáa wò yẹn máa bẹ àwọn afá wò mo wá bẹ wò ni èyí lọ bẹ àwọn ẹni rẹ wò kọ́ máa dáadáa lọ́dọ̀ wọn ń bẹ́ẹ̀ nù báàbù kan ní kan lọ bẹ àwọn ẹni rẹ wò àwọn ẹni ọlọ́hun àwọn kódà ọgbọ̀n la fẹ́ lò pẹ̀lú yín wákàtí kan ní ẹ sọ bánabi náà sí lọ máa bẹ àwọn ẹni eré wonú bẹ́ẹ̀ ni máa bẹ ànábi náà wò wọ́n pè ya kan ní alibaraka umu ayman alibaraka tó abashiya ó jẹ́ ẹrú fún ànábi sallallahu alaihi wasallam ìṣẹ́jú ẹ̀ ní fi bí ànábi ó wà náà jẹ́ ànábi muhammad níjọ́ tí màmá ànábi wa máa ànábi lọ sí Madina tọ́lọ mú lọ kí àwọn èèyàn àwọn èèyàn bàbá ẹ̀ lọ́hùn ilé ìyá bàbá ẹ̀ lọ́hùn tí wọ́n ń padà bọ̀ ojú ọ̀nà ni ìyá ànábì kú sí ànábì wà lọ́mọ ọdún mẹ́fà níjọ́ náà lọ́hùn ẹ̀rí báraka ẹ̀ ló ń bá ànábì padà sí maka tó lọ mú fún bàbá bàbá ànábì àbùntọ́lẹ̀ ìṣẹ́jú báraka ẹ̀ náà lànàbì bá fi jáde láyé àgbàlagbà ni gbẹ̀dúwà ń bẹ láyé ànábì lọ́mọ ń bẹ wò Ngba wa tí ọ̀wàsí láyé máa àbákiri wá jẹ́ olóra mùsùlùmí àbákiri wá ní ìrẹ́ Umar ní tí ànábì máa ṣe já ṣe tí máa lọ bẹ̀ yàwó jẹ́ lọ bẹ̀ wò àbákiri àti lọ bẹ̀ wò wọ́n wá débẹ̀ kan ìyá ìwà ń sọ̀rọ̀ ni ńgbà sọ̀dọ̀ ànábì ni wọ́n ní kí ni ń pa ẹlẹ́kùn lọ yẹn fún ni ó mọ̀ bẹ́ẹ̀ ó táwọn sọnù lára ànábì ló ń pa nígbà náà bí bẹ̀lá yé tán bá ṣe dá ọlọ́run bá náà jìbìrà pé ìtẹ́ẹ̀ṣe dá ọ bọ́wọ̀n bá ṣe dá jìbìrà wà pé ìtẹ́ẹ̀ṣe yóò dá o nígbà náà bí ti wá lọ tán àwọn ṣe dá o àwọn ò ṣe dá o àwọn ọmọ kankan mọ́ bàbá kiri àti mọ́rin ṣubú sẹ́kùn àǹfààní kálọ̀ bí àwọn ẹni rẹ̀ wọnú bàbá kiri jẹ́ onímọ̀ tí wọ́n lù jẹ́ onímọ̀ nígbà tí wọ́n tó dé ọ̀dọ̀ tó tó lóye jù wọ́n lọ ó tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ obìnrin ní o tó gbé wọn lọ in tí ń pè mí lẹ́kún yàtọ̀ sí ẹ̀yìn rú yẹn bá bá sì se ní ti se àbá gbọ́ngbà táyà náà bí bẹ láyé wa ni bàbá ti fẹ́ yẹ gẹ̀rẹ̀ jìbìrà dé bí ẹ fẹ́ sọ́nà ìtọ́ sì dá ń bẹ́ afọ́ ní òdùn ẹ̀ka

mú ọkàn wa dó sójú ọ̀nà rẹ̀ aisha ní ìwà bí anábìlì gbá ah, jòjúmọ́ lọ máa ń sọ̀rọ̀ yóò sá máa ń sàdúrà yóò sì wá pọ̀ ládùá ibà ah ó lọ́ọ̀ mọ̀ pé ọkàn ọmọ nìyẹn ń bẹ láàrin ìka ọlọ́wọ́ ọba méjì ni tí máa yí bá ṣe wù àfi kéèyàn bẹ kó mu dúró lẹ́fẹ̀ẹ́ lómi ń bẹ yóò máa ṣe tọ́lọ́ yóò sì bírí alóhùn sí tọ́lọ́ mọ́ ọ parí nu wa máa ń sàdúrà ìmúdú ọkàn tọ̀mọ̀ báà náà wá wá ń kọ́ ẹni tọ́lọ́ ti mú ọkàn rẹ̀ dúró ó tó ń ṣàdúrà ìmúdú ọkàn pé Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik thabbit qulubana ala ta'atik ìran bá ti mú ọkàn tó ti ń darí ọkàn mú ọkàn wa dó láti tàlé àṣẹ rẹ mú ọkàn wa dó sínú ẹ̀sìn rẹ átùmọ̀tọ̀rọ̀ bí ọlọ́mọkàn mi dúró ẹ̀rẹ̀ lẹ́yìn náà مطالعة لكتب الدينية وكتب ركائب وسير السلف الصالح wọ́n ní lẹ́yìn náà àwa tá a bá lè ka nǹkan tá a lè dá nǹkan kà nínú àwọn mùsùlùmí ń bẹnu wa tó lè ka kéwù àwọn tí a àwọn tí a ẹ̀sìn tó lálàáfíà a máa ka ìtàn ìgbésí ayé àwọn ẹni rẹ̀ a máa ka á àwọn ìwé tí máa ń rọ ọkàn àmọ́ ká àwọn táwọn àmọ́ kéwú èyí ti translate ó kéré láwọn ìwé lẹ́ni tí ó ti wà ní ìtumọ̀ èdè òyìnbó àwọn àna ọ̀rọ̀ àmọ́ ká àwọn àmọ́ kéwú àmọ̀wé ká kí ni tiwa alìsìmá ìlàlà àṣírítọ̀ àmọ́ gbọ́ kísẹ́ẹ̀tì audio and video cassette a máa gbọ́ tí a sì wá sí ọ̀pọ̀ káàkiri àwọn tàbí ẹ̀ṣẹ̀ bá dénú youtube ní ìsinmi kò sí bá ti kàkẹ́rẹ́ báyìí gbogbo àwọn afáyẹn lọ́mọ rí ṣé Imran Eleha ni mítúbọ̀ sọ̀rọ̀ ni tásán akíndélé ni dr straw ni aláró ni dr sharafadi ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn afá súnà ó kún mẹ́rẹ́gẹ́dẹ́ ìtọ́ bá wá ń bẹ̀ ni ọ̀rọ̀ àkídà lọ wá ní ọ̀rọ̀ ìwà ní ọ̀rọ̀ ẹ̀sìn ní gbogbo tó bá bẹ̀ lọ bẹ́ẹ̀ ọkàn ìdánilódẹ̀ sórí fóònù ẹni ọmọ gbọ́ ìmá gbọ́ àwọn àṣì ìmá mú yàn dúró ó jẹ́ díẹ̀ gẹ́gẹ́ bí torí díẹ̀ tábàlì tẹ̀lé àwọn nǹkan tí sọ fún wa yìí ká mọ̀ pàtàkì kí a má dàṣe olóore dúró kí a sì máa ẹni rí rìn ká sì máa lọ jókòó àwọn àfẹ́sì lẹ́yìn náà ká máa bẹ ẹni rí wò ká pọ̀ ní àdúrà ìmúdúró ká máa kàwé ẹ̀sìn ká máa gbọ́rọ̀ àwọn lóòrèkóòrè tábàlì tún ní máa wọn tí ẹ̀ta sọ fún a rí ìyàtọ̀ bá wa abẹ́ọ̀lọ́ bá lékẹ́ ọlá àtẹnitó dáadáa kásọ́lá ká ọlọ́mọdún aládánà kátọ́ra fúrúdì kọlọ́mù fúrú ẹ̀sẹ̀ wájú wa.